sọ pé kọ́lọ́mọ jẹ́ kílọ̀ gajù lọ ni ṣé kílọ̀ gajù lọ ni kí wọ́n ṣe bòmí ni. ṣebí ẹgbẹ́ náà wọn kó o jọ ṣé bẹ́jọ́ mọ́ ọ lọ. jẹjọ mẹ jẹjọ o mẹ. n gbọ́ bá yákìnì ní òun méjì ẹ̀mí mo kọ́ síbẹ̀. èmi Florence ìyá kówó pé ìránṣẹ́ kan ni mo jẹ́ nílùú ìránṣẹ́ rẹ̀ mìíràn lómi ròjò òjò ló fẹ́ bẹ̀rẹ̀ o òjò gbọ́dọ̀ rọ o. ní àhùn gbọ́n orí pàhùn òjẹ́ fi nǹkan ẹ̀ tọrọ àwọn àpá náà ò sí erin ọmọ pé ọ̀ràn tí àpàbá dá tí wàá ń rawọ́ tí ń fìkúnlẹ̀ ẹ̀sán ẹgbàá owó ọba sanwó owó iyebíye ní ọ̀nà. gbogbo orí aná la mọ̀ yìí òwò abáfowó ṣe owó náà la fi apá owó ni mo fi gbẹ́ kànga mi owó náà ni mo fi apá owó mi ṣáà ti pé ni. bẹ́ẹ̀ntì ẹ̀rí àyọ̀ká ó lè gbówó lójú iná. ẹnikẹ́ni kò gbọ́dọ̀ mú mi lóko mọ́ ẹni tó bá dẹ̀ fi wẹ̀ náà kúrú náà ló máa pa á. Ah! ìṣètò bá ṣẹ́mọ fógún ọdún bí ọ̀bá pọ̀ ọmọ yóò ṣe lẹ́yìn ẹ̀ sójú òní rọ̀ wọn ni àbáwọ̀ ọlọ́run là ń jà. tójọ bá ti mọ̀rọ̀ kí kí borújúlẹ̀ kó wu sóde. ìwádìí ìjìnlẹ̀ tí a wá sí ó fi hàn wá wípé omi odò amúlòkọ tí ẹ̀ ń mu òun ló fa gbogbo àwọn àrùn àjàkálẹ̀. wòléwòlé wòdí aláṣẹ jù ọba tàǹwíjì. <laughs> iṣẹ́ wa yìí ó ti kọjá bẹ́ẹ̀ ihò ti sún síwájú àwọn òwò ilé ìtẹ́kọ́sọ àti tàwíjì yẹn mọ́.